látàmbùsù bẹ́yìnà náà máa ká nà màdìfúnà àti sehu àti baba tajuli adabi àti baba sehu kamal àti baba àgbàlagbà àti sheikh adam nǹkan kan náà ni wọn sẹ́ni gbogbo èyí tọ́ lọ́ọ̀nì làákàyè mélòó làákàyè wa ọdún mẹ́rin tún yọ ọdún mẹ́rin sí márùn-ún kú òun ọjọ́ eré wa yìí ẹ̀rí pé làákàyè ọ̀ máa dàgbà mọ̀láná mufti tòní ọlọ́run bá wa sọ ẹ̀ ẹ̀ mọ̀láhùn ayé ẹ̀tẹ̀ o. ìjọ mufti bẹ̀rẹ̀ báyìí kọ́ mufti ṣe é. ó yé wa pé wọ́n bá wọn àfa ńìlọrin àmọ́ àwọn àfa àti ṣéwà alimi banjọ wọn dé wọn ní lajì tẹfsiri Jalalayn ní ń bẹ lọ́wọ́ wọn ìlàjì yòókù ò sí lọ́wọ́ wọn wọn wá rí lajì yòókù ní ọ̀dọ̀ Maulana Sheikh alimi Muhammadu Salihu bunu Janta rahimahullah wọn wá wọn wá tọ́lá bumi ní ojúṣe an akhar wọn wá béèrè wípé júṣìwò ẹlẹ́ẹ̀kejì yẹn dàkún afẹ́ dàkọ àbá wa yọ̀ǹda fún wa wọ́n wá dájú sí òun nìkan wọ́n wá láwọn fẹ́ kẹ́ ẹ kọ́ wa àfẹ́ ké e lọ́dọ̀ yìí kò lè yé wa. jùsíwù kejì kuraani ti ń jẹ́lájì rẹ̀ tíṣe wà á límì kọ́ wọn kíkọ́ yẹn yanjú ju talákọ́kọ́ ti ń bẹ lọ́wọ́ wọn lọ ó tún fún wọn ní mímọ̀ tí wọn ò mọ̀ kún ní gbogbo Ọlọ́run fi wá ju wọlé wípé ah ẹni yìí tó ní eléri wa ẹni yìí tó lẹ́ni tí a lè tẹ̀lé láti fi jọba ìsìlámù lélẹ̀ fún wa.

Sari. abáwa labib labi, wọn sọ̀kalẹ̀ àwẹ̀ náà tí wọ́n parí ẹ̀ pẹ̀lú àlàámà tí sẹ́wù ní àárí tọ́ba yẹ pẹ̀lú yọ ọba sẹ́kù àbí kárẹ́ni tí làbí dùn kù mẹ́fà lọ́wọ́ ẹ̀ wọ́n ní sẹ́wù zazili olókù mẹ́fà la tábà ìtàn yẹn àmọ́ ìtàn yẹn gan ká fẹ́ kí ni tá a fẹ́ mú ní fáyidà lára àtàn náà òun ni wípé gbogbo yẹn náà àwọn àfáà tí wọ́n pàdé lóríṣiríṣi ọ̀nà tó ń kálukú ti wá gbogbo wọn ni wọn ju ọwọ́ lẹ̀ bó ṣe wà á límì wọn wá báwo bó ṣe wà á límì wọn wá jọ pawọ́ pọ̀ pẹ̀lú ìfẹ́ láti fi tẹ Ìlọrin ìfẹ́ tí wọ́n fi tẹ̀ lọ́rin ń jọ́ náà ìfẹ́ yẹn ti jáde kú ńlọrin kò sí ń bẹ̀ mọ́ bá a bá fẹ́ dá fẹ́ padà sí lọrin inú kẹyọ kan téèyàn lè fi dá ìfẹ́ padà sínú ìlú òun náà ni kí oníkálukú ọmọ gífìtì tí ọlọ́run fún ọmọ ìlú rẹ̀ kọ̀ọ̀kan kó sì gbà àmà lọ kó gbà fún un ẹ̀bùn tọ́lọ̀ ń fún kálukú nígbà ṣé wọ́n làbíbù dé yàyín lẹ́ẹ̀kan níṣẹ́ gbogbo apáta ni àbá làbíbù gbé wa rìn tọ́pọ̀ bí ṣé wọ́n làbíbù ti wá ṣe òun kémi àwa ni mi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè gbádùn mi tó ẹ̀yìn sì gbọ́dọ̀ fi kèé ta ṣe ntọ́lọ̀ ń ṣe fún baba ń bàrígà kí wọ́n ní tí wọ́n ṣe fún baba ń bàrígà ni àbí kíkiní yẹn ó kú lọ́wọ́ baba ń bàrígà kọ́ máa bọ̀ wá dọ̀ tèmi ọdọdọ mi ìlérí lòbí rẹ àbí ìjẹ́ olórí ògo Ìlọrin ká máa wá pé ah bàbá ń Bariga ti ń jó lórí òun ẹjẹ́ àṣẹ bá a ti gbé e kú mẹ́ tí lágbájú òun fi bọ́ só lórí bọ́ ọ bá bọ́ síbẹ̀ bọ́ ọ bá pe àwọn èèyàn òun ò ní dáhùn àwọn èèyàn wa látẹ̀kọ́ ní ìsìn gbogbo àyè bàbá ń Bariga wọn tẹ̀lé wa èmi kí wọ́n wá wá àfa àlàrí sàlájì kí wọ́n wá wá kọ́dà àfa àlàbíbù kí wọ́n wá wá bàbá ń Bariga ni ni wọ́n wá wá ń tọ́ba ti máa fún ntọ́lọ́ ń bọ̀ wọ́rí ntọ́lọ́ ń bọ̀ wọ́rí ntọ́lọ́ ń bọ̀ wọ́rí njọ́ téèyàn bá ti máa bẹ̀ ìlú ó fararọ ìlú ó sì farabalẹ̀ ẹ má jẹ́ a máa wá bó o ní ògo wa ó sì máa wálẹ̀ ògo olórin ká bíúdì ògo la wà fún ká má máa wá bó o ní ògo ti wálẹ̀ ká sì má wá bó o ní lágbájá ó ti ṣìṣe ọba ti ṣìṣe ẹ̀hẹ́n àwa ọlọ́run mú un ọba ti lọ́lọ́ mú ọmọ àlọ́rin ọ gbádùn ni ìwọ náà lọ́lọ́run mú kò yí ọ ni bọ́lọ̀ ń bá mẹ́nìkan tí ń jọ máa lọrin ìwọ náà lọ́lọ́run mú ni. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni kulubni adam khata'un gbogbo ọmọ anabi adam khata'un alasise ni gbogbo wa o wa khayru le khata'in. tawwabun ya yẹn baba ń bari ga ẹni tó lóore jù tó tún nípò lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ẹni ọba ń jẹ́ mistake láyé nọ́ọ̀mà ànábì ádámà òun ni àtàwàbùn òun lẹni tí ti bá ń sẹ́rí padà wípé ah mistake mo ń mi yìí náà èmi náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake dáadáa dáadáa àmọ́ nígbà bá a bá ní ìjà ìjà ká máa wá kọlura wa bẹ́ẹ̀ yọba ntí ọ̀yẹ kọ́ bàjẹ́ yọba àjẹ fún àwọn àdìyálò tí ń bọ̀ wá lọ́la ọmọkálukú wa náà tàrájà àpàdà kọ́dà ìtàrájà àní mọ̀sọ́mbì kàmú ní ìtàrájà yẹn tawuba tẹ̀lé ìtúbà tẹ̀lé tó sì kan ọlọ́run tó sì kan gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. ó ti yé so èèyàn kì í láyà kọ́ wa sọ̀rọ̀ tí ó lè mú ọlọ́run bínú kọ́ wa dó wípé yín faction gbé wọn yín faction gbèrú rẹ̀ ìyẹn máa anádàmú aláàmà fata so ìyẹn máa ṣe nádàmú lérí àwọn nǹkan tó bá ti lọ wípé a ah, ọmọ àlọ́ni ni mí àwọn nǹkan báyìí ti kọjá ńìlọrin tọ́mọ àlọ́ni pẹ̀lú ọmọ àlọ́ni ti kọjú síra wọn lérí ẹ̀ ọ̀dà ń gbóni wọ́n ti ṣìṣe ń bẹ̀ ibi èmi ti ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake mo túbà rẹ̀ ń kọ̀rọ̀ mo tún túbà rẹ̀ gbangba kọ́dà ń gbà táwọn kan gbé jáde níjó ní ìdí tó lọ lè gbé ní tó ti lọ jáde mo ní èmi ti sunkún èyí òun sínú mo ti sunkún rẹ̀ dànù sínú mo sì ti rẹ̀ ní kọ̀rọ̀ mo sì gbangba so èyí ti lọ iná nu èyí lọ ni tó ń lọ ni wípé látàmbùsù bẹ́yìnà náà máa kánà màdìfúnà àti sehu àti baba tajuli adabi àti baba sehu kamal àti baba agbalagba àti sheikh adamu ìkànkàn náà ni wọn sẹ́ni gbogbo èyí tọ́ lọ́ọ̀nì làákàyè mélòó làákàyè wa ọdún mẹ́rin tún yọ ọdún mẹ́rin sí márùn-ún kú òun ọjọ́ eré wa yìí ẹni pé làákàyè ọmọ dàgbà mọ̀wúlánà mufti tóní ọlọ́run bá wa sọ. ẹ̀rẹ̀ mọ̀lá ayé ẹ̀tẹ̀ o. ìjọ mufti bẹ̀rẹ̀ báyìí kọ́ mufti ṣe

kí n sì dó lórí ẹ̀ yìí pé ah, mo ṣe mo ṣe náà nù mo rí àwọn àṣìṣe tó ti lọ òun gẹ́gẹ́ bí àṣìṣe lọ́dọ̀ àwọn àgbàlagbà èmi náà sì tọrọ kí n ráborí jìn lọ́dọ̀ àwọn àgbàlagbà ṣé wàá ẹnu rìdọ́ sọ̀rọ̀ òun náà ló yẹ rìdí Allahu Akbar ṣé wàá ẹnu rìdọ́ sọ kí gbogbo àwọn àgbàlagbà kí wọ́n borí jìn wá káwọn tó ti lọ náà ó yá bí wa tọ́ alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah so lija alikẹlimatilahi iyalawuliya wa kalimati shaitani iya sufula wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gbàtẹ́ wọn kọ́ ń sọ̀rọ̀ mò ń wò wọ́n ní wo pé mo ti rí wọn pẹ́ torí gbogbo gbàtẹ́ gbére gbẹ́tẹ́ gbére gbé òun sẹ́wọ̀n gbé mi ò mọ bí yorùbá ti rí gbére gbé gbére gbé gbogbo gbàtẹ́ gbére gbé tẹ́gbére gbé òun ọlọ́run tiẹ̀ já ní àpò já pàdé rárá <laughs> wàláì pàdé àfa. a kàn máa ń wora wa lórí. ok. ṣùgbọ́n gbàgbà wọn sọ̀rọ̀ wọn àwọn gbà àfa àtàyèsèrè mo sì ti rà àfa àpẹ o tá a sì ń nwara wa. Hmm, Allah. ibi tí wọ́n wá lọ sọ̀kalẹ̀ wá síhun síhun ọ̀rọ̀ wọn sí. o dàbí ọ̀rọ̀ Hasan bonu sábẹ́tì kọ́. Um, Hmm. torí òǹbí tu anna rasulallahi aw adani aw adani afu inda rasulillahi ó ní tí mo fẹ́ lò mẹ́ o هداك الذي أعطاك نافلة القرآن فيها مواعظ وتفصيل لا تأخذني بأكوال الأشات ولا ونسدا بأكوال الأشاة لا تأخذني بأكوال الأشات ولا walawo adinab walawo kasorafi yala akọwilu. ṣé o wa táyé ṣe hmm, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó lágbára ni o ó sì ní ìtumọ̀ tó ṣe yí pé ẹni tí o bá ní làákàyè ni ò lè gbọ́ yé talukurani bá wọn wà má yà àkìlù àìlà là àkìlù kò sẹ́yìn tí ó gbọ́n tó wọn lọ wà má yà zakaru ìlà ulul albab sẹ́mi pé kẹ́yìn ó ṣe nǹkan kó sọ nǹkan kó ti máa kó wá kó náà ti pé ọ̀rọ̀ ni ó ṣòro kẹ́yìn ó tún wá sọ wípé hmm, ó dá o sọ́ọ̀rì wàláì súnmọ́bí láì gbogbo tó bá ṣe fún òyìnbó tó bá yẹ kó sọ sọ́ọ̀rì tó bá sọ sọ́ọ̀rì. yóò máa bínú sí ọ gbogbo àti marion náà ni yóò máa bínú ah, bọ tó bá ti lè sọ pé sọrí kódà kó bá yàwó rẹ sùn wàláyé tó bá lè sọrí kò sí kankan tí ó ṣe mọ yóò máa wọ ni ó tán náà nù. ẹ̀rí pé ńgbàtí bàbá màríkà kọ́kọ́ dìde bàbá màríkà tó jòkó yìí àìsè ọ̀dínárì ọ̀rẹ́ o ọ̀rẹ́ tó ti di ọmọ ìyá ni o ntí bàbá màríkà bá ti dìde ṣe mo gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n ẹ <laughs> ara mi họ́ọ̀tì gan gba mo wọnú họ́ọ̀lù yìí wàlá ah, no anala awubali èmi ò tó bá bàbá màríkà ló mọ̀ mí dáadáa o èmi máa ń try láti sọ bídùn kí wọ́n ti rí fún yàn nígbà mọ́kọ́ dé ojú agbo yìí tí mo kan jákèmọ́lì mo ní ah baba ni ata baba jákèmọ́lì rè sehu labib sehu labib ẹ gbọ́ ọ̀rọ̀ yìí fa ẹ ń gbọ́ ah ìwọ́n á wò pé wọ́n sì ní gbogbo ata àjòkó yìí là sọ̀rọ̀ ah. inú mi kàn kọ́kọ́ dùn yín pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé yín kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú yín torí mi ò ní mọ̀ pé ti mẹ́lọ́ yín lẹ sọ yìí. Allah. yín kàn wọ́n pé tọ̀ ẹni tí ń wá látijọ́ yìí mo wá rí i àníjà o kò síjà o àbí wọn ò lè jà ṣùgbọ́n ibi tẹ́ wá padà fi ọ̀rọ̀ sí òun tí kuraani náà sọ pé ilá máa ń tábà wà á mánà. àwọn ilé ìmìnà ṣaitani rajimi bisimilahi rahmani rahim. níbi tẹ́bi bá wà gbogbo àdàbíyà ló wà mẹ́. ilá máa ń tábà wà á mánà. tí o abdullahi ń bọ̀ náà alukurani ni àwọn kan bẹ tó bá di jálìkì àmọ́ ó di àgbákò yà àwọn kan bẹ wọn ṣe nǹkan báyìí ó ṣe ó ṣe ó ṣe sìnà kò túbá tó fi kú àwọn kan bẹ wọn ṣẹbọ tán fi kú àwọn kan wọn mutí tán fi kú nígbà tí Kùránì wa padà wá gbé ọ̀rọ̀ ń wá tó fẹ́. illa man taba wa amana. ṣé Ismaila ó wá ní gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń wí pé yẹn ṣẹ̀ láyé yìí o ẹni tó bá fi lè gbé bẹ́ẹ̀ lọ tí ò túbà àmọ́ àwọn tó bá sọ pé ọlọ́run gbogbo tí mo ṣe òun ó dà yẹ̀ ṣe mọ́ ó wá ní illa man taba. wa amana wa amila amala salihan. sẹ́wọ̀n jakumari sẹ́wọ̀n pé kéwù yàjọ kéwù jọ yé wa ni ó wà ní ilà mantaba ẹ ti wí ẹ ti wí yóò ń wa wà á mánà àti mọ̀ pé hmm. ẹni ọlọ́ọ̀ni yìí tó wá kù ó ní wà àbílà amala salihan. lẹ́yìn òní yìí a fẹ́ máa wo ní tẹ́ẹ̀tún máa wí lójú táwọn èèyàn máa gbọ́ wa amila amalanu salihan hmm, hmm. tí àwọn èèyàn ní sọ yìí pé à a sì pàdé jò ní hmm. o gbọ́dọ̀ ha o. kò ha. illa man taba wa amana wa amila amalan salihan. kọ́mándà. fa innama yatubu ilallahi mataba. i ma bí a la se la gan afa aláṣẹ la mo tún gbọ́ nǹkan báyìí ó yọ àwọn rẹ́rìn-ín ó ní ah síbẹ̀ yìí náà mọ jákúmọ́lì ẹ pè é afa jákúmọ́lì. adamallahu hayatahu. ọlọ́run wọlá bí inú mi ti rí lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé n tẹ́ ẹ ṣe wallahi mi ò ẹ̀sùpẹ́tì ẹ̀ ọlọ́run ni máa sàmà nìyẹn o. Allah. ọlọ́run ni máa sàmà nìyẹn o. tudillu wa tahdi man tasha'u min al-wara. ó wọ ọlọ́run sàmà náà yẹn. wa ma bi ìlísàánì rúṣùdùn wàlẹ̀ gáyùn wàlẹ̀ rúṣùdùn. wọ́n wá darí wá sọ́dọ̀ baba Bariga pírẹsidẹ́ǹtì àwa ògo Ìlọrin kọ́mándà. ayatahu wàdẹ́wùlẹ̀ kan. baba Bariga baba Bariga. adamallahu ayatahu. ọjọ́ tẹ gbé fúláàgì yìí lọ́wọ́ báyìí hmm. ngba tó dé lẹ́fù gan ọ̀tọ̀ lórí tẹ̀rù báwọn yóò máa kọ ọ̀tọ̀ lórí tí wọ́n wá ń kọ. alhamdulilayi. ẹ wá ní ebi o ju fúláàgì yìí o mo ní ẹ ju fúláàgì ìlú baba yín lẹ ṣebó ní àníyàn tẹ́yìn fi gbé fúláàgì o ẹ máa ẹ máa gbé fúláàgì tẹ́ gbé ẹ gbé kẹ́ máa gbé lọ mo wá kọ orin mẹ́ta fún yín jọ náà ní um, wàá kọ mẹ́tẹ̀ẹ̀ta náà nísìnyí àwọn olórin mẹ́ta tí wọ́n jọ mọ̀ lọ́ni náà ni wọ́n kọ. Allah. gbogbo orin náà ló sì ní ìtumọ̀ làbẹ́kà Haji Ibrahim Labeka nígbà tí ó kọ́kọ́ ju tiẹ̀ lẹ gbà ó báyìí ó ní Ìlọrin ó ṣòro sọ̀rọ̀ Ìlọrin. ó ṣòro àwọn onímọ̀ wọ́n ń bẹ nínú Ìlọrin. ó ní bàlágà. wọ́n Ìlọrin. ó ní màǹtìkì. wọ́n ń bẹ nínú Ìlọrin. àwọn ọ̀mọ̀wé ńláńlá. wọ́n ń bẹ nínú Ìlọrin. Ìlọrin. ó ṣòro sọ̀rọ̀ Ìlọrin ó sọ̀rọ̀. ó wá ju kéwòn lẹ ẹ máa ràn án bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tíyàn bá ti lè sọ ńlẹ̀ yìí tọ́lá táyé bá ti lè kan sára sí ọ gbogbo ayé wọn ti máa kàn án àmọ́ ìtàn bá ilé olóko ńlẹ̀ yìí tọ́ọ̀ bá ti lè wọ́nà tọ́ọ̀ fi tún ṣe táyé tó máa fọ ọ́ra ọ lérí ó parí nù èyí ń lọ sàrùmí náà bá tó jáde ntí wọn fi ṣe kínní ni wọn fẹ́ káwọn èèyàn mọ̀ wípé ìlú Ìlọrin táwọn wà o kì í ṣe ìlú kékeré ah kì í ṣe kínní. ìlú kékeré ké nínú gbogbo ilẹ̀ Yorùbá àwọn yẹn lè wà nílùú wọn ká máa fẹnu gbá inú o àmọ́ Ìlọrin wàláì kò sí irú rẹ̀ Yorùbá àti ẹ̀ ń Yorùbá ní gbogbo Nàìjíríà gan ó dá láyé sàrùmínà bá tún ní Ìlọrin ní wàláì Ìlọrin ní ibi kan náà gbogbo wọn ti ń pọ̀ níwọ̀n o Ìlọrin ní wàláì Ìlọrin ní ìlú tó kún fún wàrà. wàrà pẹ̀lú olóhùn ni. ìlú àwọn onímọ̀ tọ́lọ́lá. ìlọrin ni wàlá ìlọrin ni. ó wá gbélé ọkọ̀ ó ti yá nílé àfáàgbà àṣẹ òmàlà mùsọ́ọ̀lì hùn mọ̀hánábì àfàlìmí nígbà tí ṣéwù alímì ní eighteen thirty one ṣéwù abdulsalami ló jẹ ó jẹ ní eighteen thirty one okùn ní eighteen forty two. ẹ bá ń gbọ́ lọ́n tóbi jama. ọ̀rìn ni wá mi bìláàdì mi ń ṣòro orílẹ̀ àdìsá tí. Ah wa amini wa amini lórí mi ṣòro rẹ láti tá. ó mọ ẹgbẹ́ tó bá di ọ̀rọ̀ lọ́rí ṣé o làbí ibò rẹ́ni láti bọ́ agbádá lẹ̀ ọgbọ́n wà á bọ́ agbádá yìí lẹ̀. ti lè happen. èmi àti a. confam ìjọba. onílàwárí ìyàwó ẹni tí bá tu ní sọ wọn mọ̀ pé ọ̀sẹ̀ àgbákò. ọ̀rẹ́ mi kan sùnmọ̀ra ni ó ní à ah, màkó dòrè sáà sí yan ìkúkù láfi ba tiẹ̀ jẹ́ àti kú mọ. nígbà tá mi yìí wá dé. ló bá di àpọ́nlé ìlú mi ló yẹ ká máa ṣe àpọ́nlé ìlú mi ló yẹ ká máa ṣe ají kọ̀mándà ọmọ ìlọrin àpọ́nlé ìlọrin lèmi yóò máa ṣe. àpọ́nlé ìlú wa ló yẹ ká máa ṣe àpọ́nlé ìlú mi lèmi yóò máa ṣe ají kọ̀mándà ọmọ ìlọrin àpàlẹ́ ìlọrin lèmi ó mà sí. nso díẹ̀ náà ó níbi kan tí mo fẹ́ lómi orin rẹ. jíjẹjẹkújẹ lọ kò rántí orin mọ́. omi ni wà mí lórí mi ṣùrù rí lẹ́hàdísàtì yá ìlàhí ilahi. àdúrà tí mo fẹ́ àdúrà tí mo fẹ́ ṣe. bàbá bàríkà ni mo fẹ́ ṣàdúrà fún. Allah Allah Allah Allah Allah Allah. ọlọ́run abiọ́. ọlọ́run o abiọ́. àwọn kan bẹ wọn dúró dópin yẹn ògbé ọ̀la ni tí wọ́n ń ṣe ń ẹ pé Ìlọrin ló dé ká máa bu ọdún fún yàn. <laughs> وإذ ابتلى إبراهيم ربه بكلمات وأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهدي الظالمين àti bọ̀tán ìlànà ìgbẹ́ kò ní kò ní déwájú. ẹ rí i pé nǹkan bàlá tu ni bàbá tó wá tún wọn bẹ́ẹ̀ lónìí náà àwọn náà ni Ibrahim jọ náà ìsibítọ́lá ìsibítọ́lá ibrahim rabbuhu bi kalimatin. wà ìsibítọ́lá ibrahim rabbuhu bi kalimatin. فاتمهن فاتمهن قال إني جائلك للناس إماما الله ni baba ṣé wàá lè mi mo sọ ọ́ dẹ ṣáájú máa kọ́ dà wọn máa ṣáṣáájú wọn ṣé wọn á tó bẹ́ẹ̀ ni ọba tẹ̀mí gbádùn jùlọ ayé ọba yìí ni nínú ayé ọba tá a wà yìí ni mo ti dé lóríire. Allah. baba ẹ má ti kú ní ìṣe o èmi máa ń sọ nípa mọ́ kóra máa ń sọ lé pẹ̀lú ìyàwó mi kí ẹ eh, tán bá gbé fọ́tò wa wọn ni ẹ eh, ọlọ́run dákun ọba yìí ń fi ìgbà kú báyìí. mo ń gbádùn wọn. bàbá yẹn dáa púpọ̀ wọ́n dẹ̀ kọ́ anybody mọ́ra ní dọ́ba last year tí mo gẹ̀ sí baba nìkan ní kí n tọ́ọ̀nù padà mò ń kun lọ́ta àwọn ń wọlé bọ̀ èmi fẹ́ gẹkun ẹsìn jáde baba ní ẹ̀sọ́ fún wúlò àbí mi kó tọ́ọ̀nù padà wọn sẹ́yìn kéèyàn tóbi tó bá wọn kó tó máa rí irú ìwà kékeré yìí kò dáa kéèrè eré eré rà eré àti rà kíkọ rẹ bẹ́ẹ̀ jọra wọn àmọ́ erin tóbi jèrà lọ àwa mo tún wá tọ́ọ̀nù mo wá bọ́ sáájú wọn wọn á sẹ́yìn ìta lọ láyìípẹ́ ìta lọ kí wọ́n ti bàbá wa nífà alágbàjì wọ́n tún ní kankan sí mi wá wọ́n ní èsì àná mi ní ògbé nǹkan àná wa àbá àmúrí wa ní wọ́n ń ṣàdúrà fún yọ̀tọ̀ àdúrà àwọn náà tó. Allah. bàbá yìí fi ìwà dàwà jẹ wọ́n dẹ̀ dúró lórí nǹkan tí sẹ́ ń ṣe dòní wọn ò padà. Allah. kí ni nǹkan náà alukur'an wọn ò yíwọ́ kúò ní mọ́níhájú sàlìfín hmm. kí ni mọ́níhájú sàlìfín yẹn òun náà ni ìtìbáwù sunnati Allahi ta'ala wa kitabihi Allah àwa kitabu náà ni wọ́n ń lò ní alimi dòní ké wọn ò gbéwò olúgbòhùn dání ẹni tó bá sọ tiẹ̀ di nǹkan nǹkan ó ṣàbòsí ìlú yìí ìlú yìí ń lọ ọgbọ́n ọ̀tún wọ́n ń lọ ọgbọ́n òsì náà nù ni bàbá wa mẹ̀mọ́rí tẹ́ bàbá lù lọ́rin. ṣéèkù. wọ́n ní a máa ṣàbòsí ara wa ká dira wa mú. gbogbo yìí di ọdọọdún ẹ̀sọ̀ kan náà máa ń wí. ẹ bá fẹ́ ṣọ̀kan nísìn kó kún àwa ògo lọ́rin. Hmm. ẹja àjọ ṣọ̀kan eléyìí oníta àṣùbù nínú gbogbo àwọn bàbá wa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbá gògógò béèrè wọ́n ń bẹ́ẹ̀ ń bí àfọ ọmọ yíyà wọn bẹ nbẹ kòbúrú karatu nbẹ nbẹ àbáwá ní ọ̀ntàdá wọn bẹ nbẹ àfọ àjọngọlọ wọn bẹ nbẹ abalagbaji wọn bẹ nbẹ sẹwọn kamali wọn bẹ nbẹ abasalati wọn bẹ nbẹ sẹwọn adam alori wọn bẹ nbẹ gbogbo àwọn abáwù náà pátá náà bẹ nù ògo lọrin ẹ bá fẹsẹ dá irí àkíkí ọmọ ìlú yìí kó wọnú ògo lọrin wa àwa náà èmi náà bẹ nbẹ ahmed alabi lasu sheikh al-labib iza iza yani in kuntu bi janibin ana sheikhu walakin in kuntu fi ogolori ana labib baba wa bambariga. adam allah wa hayata sheikh. tí ọlọ́run gbé síwájú tí wọ́n jẹ́ president gbogbo wa ẹni tí máa ń sọ ọ̀rọ̀ ẹyọ kan ọ̀rọ̀ wa bambariga èké méjì ẹyọ kan báyìí. Hmm ẹni tó dẹ̀ lè ṣerú nǹkan báyẹn náà lẹ́ni báyẹn ẹni tó rọrẹ̀ ò ní pé méjì fàkọ́ọ̀lù kọ́ọ̀lù wà fílùú fílù Allah ẹwájà ṣọ̀kan ẹni tó bá ṣọ̀kan pẹ̀lú ògo Ìlọrin àtìlú yìí ni òṣàbòsí ìlú yìí ìníjà ìlú kan lè nọ́ọ̀sì ìmọ̀ọ́mọ́. mi nọ́ọ̀sì ìmọ̀ọ́mọ́. ọlọ́la ti sọ ọ́nà lájú. kọ́lá wa mi zúrì yẹtí. bàbá tó máa ń bèrè tiwọn náà mọ kí àwọn ọmọ yìí ń kọ́. kọ́lá láàyè náà ló ẹbí sọ̀rọ̀ mi. gbogbo àwọn àfa àwọn àgbà náà ti lọ harifa lórí àfa àgbà tọ́jọ́ dàbí wọ́n máa ń lọ ilé ọba. táwọn àfa àjọ ńkọ́lọ̀ bá ń ṣe wá sí lọ́wọ́ gbogbo àwọn àfáà ìwó tò lẹ́yìn wọn báyìí nílé ọba àfáà ìdọ́ngọ́rọ̀ là fàgbà wọ́n máa ṣe wá sí àǹfàgbà táyà dábì gbà náà wọ́n wà ní ṣùgbọ́n bí ọmọ bí ọmọ nineteen years eighteen years níjọ́ náà wọ́n wà lẹ́yìn àwọn àfáà àgbà báyìí níbi ìṣọ̀kan bá àfáà ìdọ́ngọ́rọ̀ ṣe tó láàfáà tó bá ń tú tírà wọ́n tún wá wẹ́yìn wọ́n ní àfáà síbẹ̀ ni. Allah wọ́n tún máa sọ pé ṣé ni wọ́n máa bí àfáàgbà bẹ́ẹ̀ o ó ní ah, ni bẹ́ẹ̀ ni. pẹ̀lú ìṣọ̀kan. ìṣọ̀kan ló fi ń ṣe wọ́n fa àfáàgbà mọ́ra pé àníkó kéré tó lọ́lọ́run ṣe nǹkan fún wọn náà. àwọn ọmọ ajọ́ngọ́lọ̀ wọ́n gbéra lẹ́jọ́ kan wọ́n lọ bá àfáàgbà nílé wọ́n lọ ibi wọ́n pé bò ní àwọn kan wá ní ẹsẹ ah, ẹyin tẹ kéwú tó bá yìí tẹjá fa ẹ lọ bá àfa làbí lé lọ bí léèrè ọ̀rọ̀ ọ ní kì í ṣe pé mọ mo sì lè ní kó wá bá mi lé kí n bí léèrè ṣùgbọ́n mo fẹ́ kán mọ̀ pé gbogbo wa ò kala jẹ́. bàbá bá lù lọ́rin tòní. ṣéèkò. wọ́n wá ara ní sí gbogbo àwa tá à ń jọ́dún àfa tá à ń ṣe wáàzí. bàbá wa sọ fún wa níjọ́ náà pé kùránì tá a fa fi bẹ́ẹ̀ lọ́hùn ń bẹ́ẹ̀ hìn mo fẹ́ kí wọ́n máa lọ́rí mọ́ tí ń ṣẹlẹ̀ rí o. Allah. ìfún ọ láṣìírí ẹyọ kan tó o bá ti mọ̀ ọ́ lọ ayé rẹ ti dá lọ́rin. àmọ́ wúlẹ̀ yẹ̀fẹ́ kẹrì náà ní. ní n bá ti sọ tán kójú fèrè yìí rẹ. ìyẹ́bù náà lè gàǹbàrí. títí pa àwọn nújẹ náà ni bí Ìlọrin ṣe ń jẹun. àmì ìrà Ìlọrin tìbùtà àṣìlá wà máa ń ṣíbà. mádàmí ọdún náà ni afáwa kùnbúrí karatu ti jẹ ta. rahimahullahu ta'ala. ọ̀rọ̀ náà di wàhálà dẹ́kun pé wọ́n fọlọ́pàá gbé wọn nínú ramadana bàbá bàálù lórí tóní. ṣeéhù. wọ́n wá rán ní sí wa látẹnu bàbá wa tẹ̀mímù ọlọ́ba akẹ́ wọn. rahimahullahu ta'ala. àtàbù sẹ́ríf bàbá wa magají àtẹ̀mí àti sanuṣẹ́wù àwa dáàfin bàbá bàbá wa ní kuraani tí sẹ́wù alimi fi bẹ̀ lọ́hùn bẹ̀yìn. Allah. mo fi bẹ̀yìn ẹ jẹ́ kí wàhálà ọlọ́lẹ̀ sùn. Hmm, ẹ jẹ́ gun mi. bàbá sọ fún wa ńjọ́ náà pé bàbá tó bí àwọn sọ fún wọn pé gbogbo ńtọ́ bá ṣẹlẹ̀ ń ṣàlẹ̀ gàmbàrí káwọn tù wá ni hmm, torí hmm. ńjọ́ tí lọ́ọ́rí lé ṣàlẹ̀ gàmbàrí ra yìí fún bàbá. Allah. bàbá wa ni, àwọn wa fi kùránì náà bẹ lọ́hùn ìfẹ́ tó ti lọ ọlọ́run dá padà àmín àwa sàmíjọ náà ìwọ́n retí látọ̀dún ọ̀hún mo wá rí i pé fẹ̀yẹ̀ wọn lékún ìwọ́n lékún bàbá amadimo. adamallahu hayata. tọdún ìlọwọ alẹ kẹńkà. wọ́n máa ń gẹ́gẹ́ mọ̀ọ́sẹ̀fíà náà fúnṣẹ́. ọlọ́run ṣàánú olú lọrin tó fi bàbá yìí sọ́ba fún wa. wọ̀lẹ́kọ́dí sọ fún iná òfin dùn nìyẹn. ó ti mì ọ́ fẹ́ túká bàbá yìí lọ́lọ́run fi tó. wà iná òfin láàkírọ́tì lamina sọ́ọ̀lẹ́hìn. àti kíyìdì ńlọrin tí gbogbo ọmọ ògo olórin tí pàdé ń bẹ̀ tọdún yìí yàtọ̀. Mm àkírú eléyìí rí kí gbogbo ògo sì fẹnu kò lẹ́ẹ̀kan náà ká sì fọwọ́sowọ́pọ̀ lérí kọ́dà. kọ́ mọ̀ sí pa ń lera wa lóko. kọ́ mọ̀ sí pa àjà bàbá ọba àlù lọ́ọ̀rẹ́ pé ṣéèwù. ṣéèwù. agbẹ́rin ibẹ̀ ọ̀nù ẹ̀ lágbárin àwọn àfa gbogbo tá a ti fọ àbọ̀ láti yẹjọ́ yìí. Eh, ìpè kan lèmi hmm. ìpè kan lèmi hmm. ìpè kan lèmi. Hmm. bàbá ọba àdúrà lórí tòní. ṣéèkó. àdúrà wọn gbàlẹ́ gbogbo wa lérí inú wa wá dọ̀kan. aṣọ kan. sẹ́bẹ̀ ẹ̀gbọ́n tá a fa mi jákèmẹ́lì wí nìsín. Adamallahu hayata. ẹ̀gbọ́n tá a fa mi Labibu wí. Adamallahu hayata. ẹ wo bí gbogbo wa ṣe dunu síra wa. èyí ló fi hàn wá pé ọjọ́ iwájú Ìlọrin ti dé dáadáa sì ti wọ̀lú yìí insha Allah. ìkìlọ̀ wá rè gbogbo ẹni yóò wù tó bá jọmọ lọrin. dahiri. òdodo ọ̀rọ̀ ní sọ fún ọ lónìí yìí o àbọ̀jálejò lọrin. tọ́yà lùwà gbé. ọ̀wá nífẹ̀ẹ́ lọrin ọ̀ní bá dáadáa kó lè yìí o. èpè kọ́. èpè kọ́ àkọọ́lẹ̀ yẹn ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ìfẹ́ ìlú yìí gbọ́dọ̀ múmú láyà rẹ bóun ìlú yìí ó ṣe gun òkè ó gbọ́dọ̀ wà nú ẹ̀mí rẹ ó jẹ́ ó oògùn lọ ó yára gbà ó ju àdúrà lọ. Allah. tó o bá ti jẹ́ ìlú yìí ó wà lọ́kàn rẹ tó ń bínú kínkín nílùú yìí ẹlẹ́dàá ọba tó dá gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n tẹ̀lú yìí ó bínú sí ọ. قلوب الأولياء لها عيون irú yìí nìkan tó sọ fọlọ́n pé dákun wọlé àlọ́rin ṣe báyìí irú ẹ̀ irú ẹ̀ wo ló tún wà sọ fún wa. قلوب الأولياء لها عيون. ẹnu tó kàn máa sọ fọlọ́n ni pé baba Jakmal. adamallahu hayata. pírẹsidẹ́ǹtì ògo Ìlọrin. adamallahu hayatahu. a fìlú ibẹ̀ ló ń fún yín àmín. èmi mà pé àwọn tẹ́ ẹ ti rí sẹ́yìn lórí ẹ ìrí nǹkan kan hmm, ìgbà tẹ́ ẹ ti lè gbé ògo Ìlọrin lọ́wọ́ orí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wọlé dé ni. àmín. ọlọ́wọ́ ọlá àkójọpọ̀ bí wọ́n fìdílé tán sọ pé lọ́rin nílùú yọ ọmọ jẹ. àmín. yóò wọ́n là ń tẹ́ papọ̀ tí wọ́n fi pẹ̀lú yìí nílùú àṣẹ ńgbà tẹ́ ẹ̀ mọ iye ẹ̀lẹ́ fi ń lọ ibì kan rádaràda àwọn ọ̀jáde ńlẹ̀ yìí lọ ibì kan rí gbogbo ń tà sí fẹ́ lọ́lọ́run ṣe tọ́ ọ bá ti sọ pé ìlọrin ìlọrin ìlọrin ìlọrin ìlọrin ìlọrin tó wá jẹ́ pé mi ò dodo lọ fi wí àti ìfẹ́ wọ́n láyé nǹkan rẹ̀ ó sì máa dá. yóò sì máa dá. ẹ jẹ́ àdìjọ kí fati alibarika lè. fati alibarika tó sọ̀kalẹ̀ ń lu Ìlọrin lápapọ̀ kéè gbogbo ntí jẹ́ ògo Ìlọrin. gbogbo ntí jẹ́ ògo Ìlọrin bẹ̀rẹ̀ látòrí baba ń bari jà. látòrí pírẹsidẹ́ǹtì wa látòrí pírẹsidẹ́ǹtì wa. ẹ kárí gbogbo àwọn ògo Ìlọrin. ẹ kárí gbogbo àwọn ògo Ìlọrin ó dọ́dọ̀ alájà Alfulani. àtiwọ́ náà tó o fẹ́ jogo tó o tí ì rí tán. àtiwọ́ tó o fẹ́ jogo tó o tí ì rí tán. ìwọ tó ń lé tọwọ́ rẹ ò tí ì tó. ìwọ tó ń lé tọwọ́ rẹ ì tó. wọ́n sì fẹ́ hàn. wọ́n sì fẹ́ hàn látàrí dáadáa. kádìjọ kẹfàtíà. kádìjọ papọ̀ kẹfàtíà alibarika lu Ìlọrin. nígbà tí bẹ́lọ̀ ni pé ti jẹ́lu yọ bàjẹ́. jíjẹ́ lu yìí ó bàjẹ́. bàjẹ́ tiwa náà bàjẹ́ bẹ́ẹ̀. bàjẹ́ tiwa náà bàjẹ́ bẹ́ẹ̀. tó bá lè ṣe àmì mẹ́ta mẹ́ta. tó ṣe àmì mẹ́ta mẹ́ta. sáàmìnà. àmìnà. àmìnà. àmìnà. àmìnà. àmìnà ya Allah. sọdọ́kà rẹ bẹ́ẹ̀. sọdọ́kà rẹ bẹ́ẹ̀. alifata. bisimilayi fatiya. alubarika alihamudulilayi rabili alamina aramani alahimi mi dini iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqima siratal lazina an'amta alaihim ghayril maghdubi alaihim walallalina àmín. ẹja fi wútúbà lè toró ní wútúbà ọlọ́run kọ́ bá a fa lálìjánná kọ́ bá wa náà lálùbáríkà nítorí ọlá muhammad ah. ilé ń jó olè ń jà ọlọ́run májà rí kan. kọ́ òfò owó òfò ọmọ ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jà dágun ọ̀tá àrùn tí mú ní jẹun ọ̀tá ọlọ́run mẹ́jà rí kan bẹ́ẹ̀ násírù kàrímù ọba tí bàṣírí àwọn afọ aláyé àti ràbíkẹ́ subhana rabbika.